ẹ gbọ́wọ́ sókè ọmọ ọ̀wọ̀ àkókò rèé àkókò bàbá sọ̀rọ̀ ìlú kọ̀ọ̀kan ló ní aṣáájú tiẹ̀ agbọ̀dọ̀ wo ẹ tó bá wo ọmọlúkà wọ́n wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú ìlú orílẹ̀-èdè Yorùbá mo kí gbogbo yín mo kí ọba mo kí ìjòyè mo kí ṣífì máàmù wa mo kí ẹ̀yin àgbàlagbà mo kí ẹ̀yin ẹgbẹ́ mùsùlùmí ẹgbẹ́ kìrìtẹ́nì mo dẹ̀ kí ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ogbó atọ́ o ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù mo rò pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò ní ó máa mọ̀ mí dáadáa gẹ́gẹ́ bí ẹnìkan tí ó faramọ́ àkókò tí a bá ń sọ̀rọ̀ nípa Ondo State youth in policy nígbà kan èmi ni mo jẹ́ state coordinator fún gbogbo Ondo State tí a bá tẹ̀lé mi pé mo wà lórí ìjókòó báyìí tàbí mo wà lórí ìdúró pé èmi ò ṣe òṣèlú mọ́ torí pé àti rí pé ẹ̀tàn tí wọ́n ń tàn wá ó ti pọ̀ jù ẹ mo wá fi gbogbo àkókò yìí mo fi kí gbogbo wa gbogbo ẹ̀yin jagunjagun ẹ jagunjagun ó pọ̀ jagunjagun dẹ̀ mọ́ra ẹ o gẹ́gẹ́ bí àwọn jagunjagun wa tí a mọ̀ tí Yorùbá mọ̀ dáadáa a rí OPC Ìbà Gani Adam a rí OPC a wa Fáṣehu a rí reform OPC ti Ọ̀túnba Dáre Adéṣọpẹ́ a rí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà a ọdẹ àbáláyé àwọn àmọ̀tẹ́kùn a mọ̀ àwọn ọmọ wa náà ló wà ní àmọ̀tẹ́kùn àti ẹ̀yin good boys gbogbo ipa akọ́tà mo kí o ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù mo kàn fẹ́ fún yín ní ìmọ̀ràn kékeré kan ni ṣe rí tẹ́ bá rírú àwa wípé àwa yìí ti jáwọ́ pé a ò ṣe òṣèlú mọ́ tàbí pé a ti ẹ̀ tẹ̀lé wọn mọ́ ó yẹ kẹ́ mọ̀ wípé a ti ríran adẹ̀tìmọ̀ bíi tí nǹkan lọ mo ń rọ gbogbo ẹ̀yin kí ẹ jẹ́ jagunjagun wípé tá bá ní jagunjagun tó bá pè ní jagunjagun lójú yín tàbí tí wọ́n fún yín lórúkọ kan àwọn kan ti lò yín wọ́n ti dọ́ọ̀pù yín wọ́n ti lò yín wọ́n ti fi yín sílẹ̀ ẹ wo gbogbo àwọn nǹkan tó ń ṣe tó jẹ́ mèremère mélòó nínú wọn tó lè sọ pé kí ọmọ wọn máa gun ọ̀kadà nígbà tó bá ṣe òṣèlú tán àbí mọ́tò tí wọ́n pín fún central bid by central data tí wọ́n pín fáwọn boys eléyìí tí wọ́n ti lò lẹ́kọ̀ọ́ tí wọ́n ti pàṣẹ wọ́n á ṣẹ̀ tó wá lọ ṣe wọ́n á pẹ́rọ̀ díẹ̀ àwa wà lára àwọn tó ní kọ́ mọ́ máa lọ rà ń gbà kan á dẹ̀ máa sọ fáwọn ènìyàn wa pé ẹ máa béèrè kan lọ́wọ́ wọn wípé ẹ jẹ́ káwọn náà gbàgbé ọmọ ti yín kò sí nǹkan wọn tó lè ṣẹlẹ̀ òṣèlú ti pín gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ jagunjagun wọ́n ti mọ̀ wípé ẹ ò ní lè gbọ́rọ̀ ara yín mọ́ wọ́n ti pé wíká